ẹ jẹ́ kí a bára wa sọ̀rọ̀ ní ọ̀sán yìí pàápàá gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi orúkọ mi ò yí padà orúkọ mi náà òun ni bàbá jp gẹ́gẹ́ bí mo ti máa ń sọ òdú ni mí o mi kì í ṣàìmọ̀ fólókò àfi ọ̀tá nìkan ló máa lóhùn ọmọ wa ó dá mi lójú wípé àwọn èèyàn mọ̀ wá ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ní ọ̀sán yìí àti jẹ́ ènìyàn láyé ènìyàn ní láti ní ènìyàn lẹ́yìn o bí òwe àwọn bàbá wa ẹni tó bá lénìyàn lẹ́yìn kì í pọ̀ bọ <laughs> eh, èèyàn bá wo bá ló fẹ́ jí èèyàn nínú ayé o nílò ènìyàn lẹ́yìn rẹ̀ lọ bèrè ayé lọ́wọ́ àwọn tó jí èèyàn gbogbo àwọn tó jí èèyàn nínú ayé ó lẹ́ni tó fà wọ́n dìde bẹ́ẹ̀ ni ìyẹn ni ó fi ń ṣe kàyéfì fún mi ní gbogbo ìgbà ó jẹ́ ìdààmú nínú ọkàn mi pé ah, màá máa ráwọn èèyàn wá láwọn fẹ́ jí ènìyàn wọn ò dẹ̀ rìn pẹ̀lú the right people to work with listen to me there is no way you want to become somebody in life tí o ò ní rìn nípasẹ̀ ohun tó o fẹ́ bì tó o fẹ́ dà láyé ẹ̀ ṣùgbọ́n ìjọnilójú tó ń jọ èmi lójú ni pé màá máa rí àwọn èèyàn wọ́n máa láwọn fẹ́ digbá àwọn fẹ́ jàwó a ò dẹ̀ ní rí wọn nípasẹ̀ ọ̀nà láti dirú nǹkan bẹ́ẹ̀ ìyẹn ló mú mi jáde pé kò possible béèyàn bá lóun máa di báńkà do you know that that person has to go through polytechnic or university and study banking or finance or an accountant or whatsoever but tó o bá wá la ìrìn àjò yẹn kọjá ṣé possible for you to become a professional banker bẹ́nìyàn tó lóun fẹ́ jẹ́ èèyàn bí ò bá ti ní ènìyàn ẹ lẹ́yìn rẹ̀ ènìyàn tó lóun fẹ́ jẹ́ ènìyàn kó lè jẹ́ èèyàn o má jẹ́ ọtán ẹ̀ o àbájọ àwọn bàbá wa máa ní èèyàn ló wà nídìí orò tó rò fi ń ké <laughs> èmi gbogbo ẹ̀ náà àwa náà ṣẹ̀ṣẹ̀ ń jókòó à ń roni pé a gbogbo òwe àwọn bàbá wa táwọn kan láwọn pati tó ní èṣù ló ní tó ní they are demonic tó ní they are heaven they are not even ìwọ ló jókòó kó tẹ́tí sí èèyàn ní bẹ nídìí orò tóró fi ń ké bíyàn ò bá sí lẹ́yìn orò orò ò lè ké fún àǹfààní ìwọ tó ń pariwo pé o fẹ́ jẹ́ èèyàn láyé ẹni tó bá máa jẹ́ èèyàn máa léèyàn lẹ́yìn o ẹni tó bá dẹ̀ máa jẹ́ èèyàn kì í ṣe èèyàn tí kò ní jẹ́ odìde ló lè ní lẹ́yìn mo tún fẹ́ rọ ìwọ tí ò ń lépa àti jí èèyàn àti ní èèyàn lẹ́yìn ó máa ń le ó máa hard ṣùgbọ́n you need endurance you need focus you need determinations you need everything that it will take that is the way you will be thinking it in your heart that everything that it will take for you to become somebody, you need it. Ẹni tó bá jẹ́ èèyàn láyé jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ kò ráyé wá má jẹ́ kí wọ́n parọ́ fún ẹ tó bá wà àwọn àáfàá wa lónìí gbogbo wa là ń lépa ká lè jẹ́ èèyàn tó bá wà àwọn ìránṣẹ́ Ọlọ́run wa lénìí gbogbo wa là ń lépa pé iṣẹ́ yàtọ̀ sí iṣẹ́ ìyá iṣẹ́ yàtọ̀ síṣẹ́ báwọn àáfàá yín bí wọ́n bá lè máa lépa kí wọ́n jẹ́ èèyàn láyé báwọn wòlíì bá lè máa lépa kó jẹ́ èèyàn láyé kí wàá ní tìyẹ tó ò ní jẹ́ èèyàn láyé ṣèbí ẹnu àwọn yẹn náà ló ti máa gbọ́ ṣe àti jẹ́ èèyàn it is paramount ẹni tó jẹ́ èèyàn nínú ayé yìí kò ráyé wá o you have to become somebody o ní láti jẹ́ èèyàn tó bá dẹ̀ máa jẹ́ you must follow the full footstep of the right people zazu tó ń kọrin ẹ tó bá lọ gbá research ó léèyàn tó gbé sàṣọ dìde Mohbad tó kú ṣe mọ̀ pé abẹ́ àwọn èèyàn tó fẹ́ gbé dìde ló wà ṣùgbọ́n ó pàdé nǹkan mi lọ́nà. No Sọ̀ní Adé tó ń kọrin yìí lọ confam dáadáa lọ́wọ́ àwọn tó mọ history ó ní ẹni tó gbé dìde ọmọ kan lọ́wọ́lọ́wọ́ báyìí tí ó ń ṣọwọ́ báyìí tó ń kọrin sí tó ń ṣọwọ́ báyìí ṣebí nínú oko kan ló ti lọ mú ọmọ yìí ọmọ náà ló ti gbé dìde yìí tó ń kọrin Christian lọ́wọ́ tó wáyé báyìí tó wáyé báyìí sí tó ń kọrin báyìí ṣebí inú oko kan ló ti lọ gbé ọmọ yìí jáde ọmọ yẹn òun ló ti dìde báyìí bẹ́ẹ̀ ni nítorí pé ọmọ yẹn àyànmọ́ ọmọ yẹn pàdé àwọn ènìyàn tó lè gbé e dìde o nílò tó bá ń pariwo pé o fẹ́ jẹ́ èèyàn láyé ènìyàn kan kì í jáwádé orí àgbàlagbà ni igi kan kì í dádó ṣe bẹ́ẹ̀ ni ènìyàn kan kì í jẹ́ àwádé that is tó bá lọ fẹ́ dìde nǹkan kan gbọ́gbọ́ wà lẹ́yìn yẹn tó lè lọ́dọ̀ gbé e dìde. bàbá adébóyè tí ó wà lókè lẹ́nu ah, ah, èèyàn àwọn èèyàn náà lọ gbé wọn dìde oyèdèpò tó ń fọhùn lókè lọ́wọ́lọ́wọ́ báyìí ah, èèyàn ló gbé wọn dìde bẹ́ẹ̀ ni yes olùkọ̀yà olùkọ̀yà èèyàn ló gbé wọn dìde. so when you are thinking and these people tó gbé àwọn your yìí dìde they are the right people the right channel for their life. mo máa ń pariwo pé o fẹ́ dìde o fẹ́ dìde o fẹ́ jẹ́yàn o fẹ́ jẹ́yàn láyé you need the right people and you need to walk in the step of the right people you need to move with the right people in life. ẹni tó fẹ́ dìde kì í sọ̀rọ̀ èèyàn lẹ́yìn orí tí wàhálà wà nìyẹn ẹni tó fẹ́ dìde kò ń jókòó láti máa sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn nítorí pé àwọn tó dìde lọ bèrè lọ́wọ́ wọn wọn ò ní time láti sọ̀rọ̀ èèyàn lẹ́yìn they just they they their focus is to move and they are moving. rántí àti dìde kí n tó máa lọ ó nídìí ènìyàn ṣùgbọ́n àwọn tó nílò ẹ láti lè di ẹ they must be the right people o lè fẹ́ dìde kó máa tẹ̀lé amúgbó kiri o lè fẹ́ dìde kó máa tẹ̀lé smoker kiri o lè fẹ́ dìde kó máa tẹ̀lé àwọn ọmọ tí ayé wọn ti bàjẹ́ kiri ó dẹ̀ ń pariwo pé o fẹ́ dìde wọn kọ́ máa rí wọn tó máa kan pápá pé àwọn máa blow but àwọn tó ń tẹ̀lé yìí can these people can these people make you to blow. Yínká Ayéfẹ́lẹ́ lọ́bìnrin dáadáa ó lẹ́ni tó gbé dìde kó dánìkan dìde bẹ́ẹ̀ ni k one the ultimate lọ́bìnrin dáadáa ó lẹ́ni tó gbé wọn dìde. o bá ń fẹ́ ìgbé dìde rìn pẹ̀lú àwọn tó ti dìde rìn pẹ̀lú àwọn tó wà lókè bẹ́ẹ̀ ni má jókòó tẹ̀ láwọn tó wà ń sálẹ̀ wọn ò lè gbé e dìde wọn kàn máa balẹ̀ ayé ẹ̀ jẹ́ ni tó bá gbé ọ̀rọ̀ yìí ó pọ̀ létí o sì fẹ́ tó fi ṣí àwọn èèyàn létí o lè ṣí ẹ̀ fún wọn God bless you orúkọ tèmi ò yí padà baba confam gp ni have a wonderful